إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صلِّ على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى ما تسواجو nínú àlàyé àwọn ahadith tó wà nù with two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid tó kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé jáde àdìsí ẹlẹ́ẹ̀kọkànlélẹ́ àádọ́ta òní adé tá a ṣàlàyé láàárọ̀ inṣàlọ́ tààlà hadith number fifty one òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam sọ pé aksiru dikro hadimiladati yaani li maut aksiru dikro hadimiladati yaani li maut eléyìí náà àhà inṣàlọ́ tààlà kò gùn rárá gbólóhùn kan méjì ni. láàrin ìṣẹ́jú mẹ́ta ó kalẹ̀ à òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé aksiru aksiru aksiru Aksiru! dikro hadimi ladad dikro hadimi ladad ok aksiru aksiru dikro dikro aksiru aksiru dikro dikro aksiru dikro ẹjẹ́ àjọ wílẹ̀ mẹ́ta aksiru dikro aksiru dikro lẹ́ẹ̀mejì sí aksiru dikro aksiru dikro lẹ́ẹ̀kan sí aksiru dikro hadimiladati hadimiladati ladati hádìmìlàdáàtì hádìmìlàdáàtì hádìmìlàdáàtì hádìmìlàdáàtì hádìmìlàdáàtì hádìmìlàdáàtì hádìmìlàdáàtì jájọ sọ́lẹ̀ márùn-ún hádìmìlàdáàtì hádìmìlàdáàtì hádìmìlàdáàtì hádìmìlàdáàtì هادم اللذات أكثر الذكر أكثر الذكر هادم اللذات هادم اللذات أكثر الذكر أكثر الذكر هادم اللذات هادم اللذات أكثر الذكر أكثروا ذكرى هادم اللذات هادم اللذات جاج الظلمة أكثروا ذكرى هادم اللذات أكثروا ذكرى هادم اللذات أكثروا ذكرى هادم اللذات أكثروا ذكرى هادم اللذات أكثروا ذكرى هادم اللذات بلا دال بسم دوسي ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi hadith yẹn wà nù jami at-Tirmidhi tààtún pè ní sunan at-Tirmidhi hadith two thousand three hundred and seven òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam sọ pé aksiru dikro hadimi ladat aksiru dikro hadimi ladat yaami limawut òjíṣẹ́lá muhammad ní ẹ máa rántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tàbí aksiru ẹ máa ṣe lọ́pọ̀lọpọ̀ kátù ní bó ṣe wà nù wé gangan aksiru ẹ máa ṣe lọ́pọ̀lọpọ̀ dikra ìrántí hadimi afọ aladat adùn yàní tó túmọ̀ sí alimot ikú aksiru ẹ máa ṣe lọ́pọ̀lọpọ̀ díkọ̀ ìrántí hadimiladat afọ́lẹ́ adùn yaani alimot hadithi yìí ó ṣe pàtàkì fún wa kagbọ́yé ó sì láwọn àǹfààní pẹ̀lú ẹ̀kọ́ tó pọ̀ láàtọ̀ sọ téèyàn ò lè sọ tán bí ọlọ́run bá ṣe fún èèyàn ní làákàyè tó ní ìwòye tó ní ìrírí tó ní ìmọ̀ tó ní ọgbọ́n tó náà ni ó fi ṣàlàyé rẹ̀ àti bí ààyè bá ṣe gba àyàn tó hadithi yìí àwọn ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ní inú ẹgbàá wa míì tó jáde tì í náà ó ní min ladat ẹ rántí lọ́pọ̀lọpọ̀ fa torí pé máa dákàrọ̀ ولا a في ساعة إلا ضيقها hmm. ẹ̀rí nínú àdéhùn yìí agbọ́n nǹkan tó pọ̀ yìí ń bẹ ní ká máa ṣe nǹkan lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ náà ti iku a ọmọ ara ara wa ṣe kíni ara wa kọ ikú ọkàn wa sì ṣe kíni ọkàn wa kọ ìdí ni tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi sọ pé ká mọ rántí ikú yẹn lọ́pọ̀lọpọ̀ nínú ẹgbà wa ìyá wa Aisha radiyallahu ta'ala anha látọ̀dọ̀ ànábì oní ànábì ní man ahabba liqa Allahi ahabba Allahu liqa'ah ẹ ń bá nífẹ̀ẹ́ láti pàdé ọlọ́run ọlọ́run ó àti pàdé ẹ̀ wà máa ń kárí ha ha lọ kárí ha lìkọ́ ahù ẹni bá kórìíra àti pàdé ọlọ́run ọlọ́run bá náà kórìíra àti pàdé rẹ̀ <clears throat> a wá sọ pé ya Rasulullah èrè òjíṣẹ́ ọlọ́run kulluna nakra'u al-maut kulluna nakra'u al-maut gbogbo wa níta fẹ́ lónú ọ̀rọ̀ ìní ọ̀rọ̀ tí yàwá Aisha sọ radiyallahu ta'ala anha tó fi sọ pé ká máa rántí lànà bí fi wá sọ pé tó bá rí bẹ́ẹ̀ o ẹ lọ máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ká mọ̀ ni wípé kò sọ́gbọ́n kan téèyàn lè dá <clears throat> kò sí ọ̀nà kan téèyàn lè gbà tó fi lè ti ikú dànù kó mọ́kù ikú kásọ̀rọ̀ tó lè kéèyàn ní dúkìá rẹpẹtẹ owó ilé ọkọ ọmọ aya góòlù àti gbogbo ohun tí wọ́n pè ní dúkìá láyé pípọ̀ rẹ̀ kò tí kú dànù ti wà ní àwọn ààyè ńláńlá lórí ni gómìnà lèèyàn ni alága ni ọ̀gá ilé iṣẹ́ ni ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ogun ni àti gbogbo nítorí ó jẹ́ kò ti kú dànù fún. kéèyàn ní iyì láàrin ìlú abiyì èèyàn ni èèyàn jọ ọ̀tọ̀kùlú ó jẹ́ abẹnugan ó jẹ́ sànmọ́rí ni kò ti kú dànù. ẹbí tá a ti wá bóyá bí olówó ni ẹ̀rí pé gbogbo èèyàn náà ní máa fẹ́ pàápàá bí ọkùnrin ní ìsìn tí wọ́n fẹ́ fẹ́ yàwó wọ́n fẹ́ kí yàwó yẹn wá láti ìdílé kan tó dẹ́dílé ọlọ́lá ìdí ni páwọn náà ran kan pé bóyá làwọn lè tara rẹ̀ ràn wọ́n wàhákàdà bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni obìnrin náà máa ń wà pàápàá tí wọ́n bá ti rí pé ìdílé ọlọ́lá ló wá fẹ́ ọmọ obìnrin wọn tí wọ́n dẹ̀ rí pé ìdílé yìí àwọn ìdílé tí ì gbogbo ọdún ìmọ̀ ìṣàdúrà fọmọ yẹn pé kó rire wá bá wọn bó lẹ pé ilé yìí náà wà nù nǹkan tí ń fa ìbàjẹ́ lórí ilẹ̀ lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní wo kí ni ìpìlẹ̀ ọlá yẹn níbo ni ọrọ̀ tí wọ́n ní ti wá àwọn èèyàn ní wò ọwọ́ pé wọ́n kó mọ́tò wá wọ́n náwó òtítọ́ so èèyàn ìdílé òun bó ti wù kó wá rí kò lè tì í kí dànù kò lè tì í kú dànù ẹ wà téèyàn ní ah, ọmọbìnrin mọ̀ dá o àtùpà ipá lọ ni ó mọ̀ dúdú o adúmáadán ni oníkóńtọ̀ ọmọkù kéèyàn lálàáfíà tó jẹ́ abarapá tí ó sokùnrùn rí nígbà kọ̀ọ̀kan kódà àwọn èèyàn tiẹ̀ máa ń sọ pé ẹni tí èèbá ẹ sáàárẹ̀ nígbà kọ̀ọ̀kan ọ̀sán kan òru kan ni ó kàn déédéé fò sánlẹ̀ kù ìjọ tó rí bákan tètè fọ́ inú àkíyèsí àwọn èèyàn ni kí ìran alálàáfíà kó já barapá ó lè gùn kí ó lè sọ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń ṣe eré ìdárayá àti àwọn eré ìdárayá ètò ilé kókó bí àwọn akànṣẹ́ àwọn abẹ̀ṣẹ́ kù bí òjò àwọn tí wọ́n ń gbá ẹ̀ṣẹ́ wọ́n ń kan ẹ̀ṣẹ́ àwọn tí wọ́n ń ja ìjàkadì mẹ́kẹ́ <clears throat> àtàwọn tí wọ́n ń ja ìjàkadì dìgbòlù tá ń pè ní wrestling dìgbòlù ra wọn àti oríṣiríṣi ẹ̀wọ̀n oríṣiríṣi ẹ̀ ló ti wà ń sìn ani ní wrestling gangan eh, ani ní martial arts oríṣiríṣi kickboxing gbogbo ètò sáré kó wà karate judo gbogbo ọ̀nà tí martial arts ọ̀nà tó wà kò sọ pé kéèyàn má kú èyàn bá wa máa ṣe ṣáìtì lójoojúmọ́ eh, kìíní kan lọ jíìmù ìmọ̀ kò ní kéèyàn má kú ìmọ̀ téèyàn rí ó jẹ́ pòfẹ́sọ kìíní kan wọ́n padà ṣe kìíní náà ni. wọ́n padà sí ọ̀ríṣọ̀ ni wọ́n sì ní gbé o sáré rẹ̀ kéèyàn jọ lọ́gbọ́n kò ní kó má kéèyàn wá ní agbára kò ní kéèyàn má iṣẹ́ téèyàn ṣe iṣẹ́ rí ni o ò bá rí ò bá kéèyàn wá máa sunkún lójoojúmọ́ ikú kò ní o má kú kó má lójoojúmọ́ kò ní nínú súrà ẹlẹ́kẹta nù Quran, súrà three àyà <clears throat> one hundred and eighty five ọlọ́run ọba ní àyínàmá takùnù yudilikumul mautu walau kuntum fi burujin mushayyada ibikíbi tẹ́ bá wà astafula súrà four àyà seventy eight ní suratul maida súrà three àyà <clears throat> one eighty five yẹn kullu nafsin dha'iqatul mauti nìyẹn ìyẹn sọ́rọ́tọ̀ Ali Imran sura three aya one eighty five ọlọ́ni kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ní òtọ̀ kú wọ̀ ṣùgbọ́n ti sọ́rọ́tọ̀ eh, Nisa sura four aya seventy eight ọlọ́ni ayna ma takunu gbogbo bí ẹrí ẹ wà ibi ẹrí ẹ sá lọ yóò dẹ̀rẹ̀ kíkú mọ̀lẹ́mọ̀ ikú gangan fúnra ara rẹ̀ ni yóò wà báyìí walau kuntum fi burujin mushayyada kódà kẹ́ ẹ máa bẹ níbi asóró táwà ni à ń pè lásòrò buruj abroad ní jamuwe mushayada reinforced tower tí wọ́n mọ pẹ̀lú òkúta tí wọ́n tún kórin sí kódà kó jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́ lọ dúró sí yóò délé kíkọ́ mọ́ lọ́mọ́ so láàfin ọ̀rọ̀ mi náà mọ̀ kò sí bùságbà fún ikú kálá làwázàr ila rabbika yawma idinil mustaqar ìyẹn ló fà tọ́lọ́wọ́n bá fi sọ. So, nínú sọ́lọ́tù lè jùmọ́ à tọ́lọ́wọ́n ọba àlékiọ́lá tó sọ fún wa wípé inna lè mọ́ta lẹ́bí tàfi rúnà mìíní fa innahu mulaqikum thumma turaduna ila alimi al-ghaybi wash-shahada fayunabbi'ukum bima kuntum ta'malun ọlọ́run iná lè mọ́ta lẹ́dí tẹ̀fẹ̀rú nàmínì ikú tẹ̀ ń sá fún lójoojúmọ́ yìí fa iná hùmù làákì yóò pàdé yín thumma turaduna ila alimil ghaibi wash shahada a wà á dá yín padà lọ sọ́dọ̀ ẹni tó mọ̀ kọ̀kọ̀ àti gbangba fayuna bí okòm yóò wá fún yín nírò bí máa kuntum ta'malun pẹ̀lú nǹkan tẹ̀ ń gbélé ayé ṣe yóò wá fún yín nírò ń pa ẹ̀. ìyún ó jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ká gbọ́ yé ń bẹ̀. nígbà tí kú wá jẹ́ dandan tá a sì ti mọ̀ yìí kí ló wá fà á tó fi ṣe pé àwọn èèyàn a máa sọkànnà nípa ẹ̀ a máa ń fọ́nú fọ́ra ń pa rẹ̀ àìfi ẹ̀fẹ́ rántí ìdí òun ni dúnìyà òun ni ìfẹ́ ayé àti yòdòyòdò ayé àwọn wọ̀nyí fitna ni wọ́n jẹ́ àdánwò ni alákọ̀ọ́kọ́ nù rẹ̀ ni fitnatul amwal àdánwò dúkìá tí wọ́n bá ti ń lówó ọkàn rẹ̀ ní lọ bí kú ló fẹ́ máa ní sí ni ẹlẹ́ẹ̀kejì fitnatun nisa àtẹ́wò obìn hmm? ọlọ́run bá sọ fún wa <clears throat> nínú suratu Ali Imran súra 3 àyà 14 súra ẹlẹ́ẹ̀kẹta àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá lọ ní zuyina linnasi hubbu shahawat zuyina linnasi hubbu shahawat ọlọ́run ni a ṣe ní ọ̀ṣọ́ àti ṣe lẹ́ṣọ̀ fún àwọn ọmọ ènìyàn kí ni nǹkan náà hubu shahawat ìfẹ́ ìgbádùn àwọn ìgbádùn wo wá ni ọlọ́run ni mina nisa títawọn obìnrin walbanin àti tàwọn ọmọ ẹ̀rí fitnatul abina hmm? fitnatul abina walqanatiril munqatara walqanatiril munqantara àti àwọn kọ̀nà tìrì mọ̀kàntọ́rọ̀ àwọn dúkìá tá a kó jọ àwọn wúrà fàdákà tá a kó jọ ẹ̀rí kọ̀nà tìrì alimọ̀kàntọ́rọ̀ tá a kó jọ níbo láti kó àwọn dúkìá jọ mínà dàbí látara wúrà yẹn góòlù wàlífẹ́ dọ́ fàdákà òní wàlẹ̀ khoil àti àwọn ẹṣin ẹlòmí àwọn olẹ́ṣin wọ́n lò lè sin kódà àwọn èèyàn ní ranch source of money income and source of dignity tí wọ́n bá ń ṣe independence day nsìn ẹ̀rìn àwọn ọlọ́pàá àmì wọ́n dúró sórí ẹṣin wọ́n dírẹ́sì fún wọn ọlọ́ọ̀ni mùsáwùwà máa àwọn ẹṣin tó rí tọ́jú ẹ̀rí lẹ́mpáyà dé ní British náà iná orí wọn tí wọ́n máa ṣe wá wá wá wọn ò tí ẹ̀ nílò káà wálé aniam bẹ́ẹ̀ náà ni àwọn ẹran ọ̀sìn ẹlẹ́sẹ̀ mẹ́rin òun ń pè ní kò o àwọn náà ni ràkúnmí màálù àti kíni àtàwọn ẹran so ẹran so bíi agbo àtàgùtàn orúkọ àti wúrẹ́ yẹn bèsòrò tí wọ́n tún ń pè ń bú sòrò ògúfe náà ni wọ́n tún ń pè àti oko farmland tí wọ́n bá ní oko lóòótọ́ kódà tí wọ́n bá wà ní local area tí wọ́n bá dóko a máa wùyàn tí wọ́n bá gún gbàdú yóò dúdú lọ tí wọ́n bá gbé iṣu tíṣu bá jáde tó bò tí èèyàn rí ìdó fún gbogbo àdúró lọ àwa dùn wò tó bá jókòó kòkó ní gbogbo àtò tó bá jẹ́ bẹ́pẹ anything tó bá jẹ́ pineapple tó bá dẹ̀ jẹ́ pé food crop bí oríṣiríṣi tó bá dẹ̀ á jẹ́ mechanized farming ah bí rice tí wọ́n wò lọ ẹ sì mọ̀ pé àwọn èèyàn fi ń ṣọlá hmm? gbogbo nǹkan wọ̀nyí fìtínà ni wọ́n láfi ṣàlàyé inú rẹ̀ ni fìtínà tó síhà nínú bá lálàáfíà fìtínà ni a rò pé bẹ́ẹ̀ nìkan wọ́n rí lọ kò ní ronú kú sí rẹ̀ láéláé tẹ́nìkan bá kú wá ní kí ló ṣe ṣó sì kíní ẹ̀ríkọ́ àwọn ọmọ ń béèrè abalẹ́nìkan kú wá ní ìsí ah, ṣó sì kíní abúlásílẹ̀ ìtumọ̀ ẹgbẹ́ téèyàn bá síkì tí ò lásìdẹ́ǹtì kò yẹ kókó kíní àlàáfíà yẹn fìtínà kan ní àdánwò ló máa ń kó ìtànjẹ bá wa nípa ikú fitnatu riyad wa lalab sports games pastimes àwọn eré ìdárayá tí wọ́n ti ń ṣẹlẹ̀ kìdìkan kí wọ́n ṣe góòwò bọ́ọ̀lù gbogbo nǹkan wọ̀nyẹn àtẹni tó ń gbá àtẹni tó ń sáré agbára wà fitnatu torp wàlùkìnà wàlùmọ̀síkọ àdánwò tó wà níbi àárẹ̀ ṣíṣe orin kíkọ ìlù lílù waox àti ijó jíjó èèyàn ní wà ní ibi tí wọ́n ti ballad àbí kéèyàn wà ní àwọn tíátà anyway short ẹ̀ níṣà èèyàn ní wà níbi ilé ijó àti ilé orin táwọn olórin ń kọrin oríṣiríṣi country music jazz reggae uh, eh, àwọn orí rock music hmm, pop disco hmm, oríṣiríṣiríṣi àbí ilẹ̀ yorùbá ń bí àpàlà dòdò àwọn àpàlà orin sákárà fújì jùjú àtàwọn oríṣiríṣiríṣi àti bí wọ́n ń kọ́ ń sìn hmm? gbogbo ẹ̀ pátá kì í jẹ́ kéèyàn rántí ikú rárá ní láti ń gbádùn fitnatul khomri ọtí intoxicant gbogbo tí máa pààyàn àrùn jókòó sí ẹ máa gbádùn kò jẹ́ kéèyàn rántí ikú fitnatul tamattu wàlàtàtì ukhra á àwọn ìgbádùn míì náà tó tún yàtọ̀ sáwọn ilé lóríṣiríṣi a máa jẹ́ kéèyàn ó gbàgbé yóò fọnú fọ́ra kò ní rántí ikú ọlọ́ni dáàlìkà gbogbo ń ta àkàyè mọ̀tá ulẹ̀ àyà ti dùnìyà adùn ayé lásán ni wọn ìgbádùn ayé lásán yìí ni wallahu indahu husnul ma'ab dájúdájú Allah ọ̀dọ̀ ní àbọ̀ rere alimahab ìpadàbọ̀ sí àbọ̀ tó dáa ọ̀dọ̀ ọlọ́run ló wà àwọn ilé máa ń kó wàhálà bá wa tó náà téèyàn bá ti wà nípò subhanallah téèyàn bá ti wà nípò kan tó wà láàyè gíga èèyàn ní rántí o èèyàn ní rántí mọ́ bóyá pírẹsidẹ́ǹtì ni tó jáde tó kó sínú ọkọ̀ táwọn sójà wà wà tí wọ́n ti security rè bóyá olówó ni táwọn èèyàn wá ń wárí fún un

tí èèyàn bá ti rántí kú lọ́pọ̀lọpọ̀ àkọ́kọ́ tọ́ atún lè Rasulillah ò ń tẹ̀ láṣẹ ànábì ni sallallahu alaihi wasallam pé ọwọ́ pé òun rántí pé ànábì mọ̀ ní àmọ́ rántí ẹ̀lọ́pọ̀ wá rántí wọn náà ń tẹ̀ láṣẹ ànábì ni lè adnan rasula sallallahu alaihi wasallam amara bidhalika wa awsa bihi man ladhi awsa bihi ummatahu àwọn ọmọ jẹ́ àwa mùsùlùmí wà fi tọ́ àti rọ́sùn tọ́ àtùlá tí ẹ bá sì ti tẹ̀lé ànábì ò ti tẹ̀lé ọlọ́run kílẹ̀ rí inú suratul Maida sura four àyà eighty sura ẹlẹ́kẹrin àyà ọgọ́rin sura four àyà eighty suratul Nisa eh, suratul eh, Nisa ọlọ́run ni wàá mẹ́yìn yòtẹ́ ìrọ̀súlá faqadi atọ́ Allah dájúdájú ẹni tó bá ti tẹ̀lé òjíṣẹ́ tẹ̀lé ọlọ́run tó tó bá ti tẹ̀lé àdìsí ní ìsìnwọ́n náà tẹ̀lé ọlọ́run àyà Kùránì ló sọ bẹ́ẹ̀ wà fi ta'ati Allahi wa rasulihi ajrun adhim tí ẹ bá sì ti lè tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé òjíṣẹ́ ẹ̀san tó tóbi ń bẹ fún tọ̀ torí pé Ọlọ́run sọ nínú suratul Ahzab sura thirty three aya seventy seven Ọlọ́run ní wa man yuti' Allaha wa rasulahu faqad faza fawzan adhima ẹ̀ ń bá tẹ̀lé tọ́lọ́ àtòjíṣẹ́ ó ti jèrè rẹpẹtẹ ó fẹ́ pé tó bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀lé ànábì ó jèrè rẹpẹtẹ nù ẹlẹ́ẹ̀kejì faliksaru min dikiri limauti yahusu li insana ala taubati wal inaba ìmọ̀rántí ikú lọ́pọ̀lọpọ̀ yóò máa ṣe ọmọ èèyàn lójú kòkòrò yóò máa gún wa ní kẹ́ṣẹ́ láti lè ronú ká sì ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ìmọ̀ tẹ́yàn bá máa rántí ikú gbogbo aburú tí ń ṣe yóò máa ṣe ẹ̀rí tẹ́yàn bá àwọn ẹran lọ́tí tí wọ́n bá mutí tán wọ́n máa ń lùlù náà tí wọ́n máa ń sọ ni pé ìjọba sọ pé yóò bà yá láyà wọn yóò bà yá láyà wọn àwọn jẹ́ǹpì wà lẹ́mẹ̀ẹ́mú ẹ̀rí tí yóò tán ẹlòmíràn mọ̀ sọ oríṣiríṣi oríṣiríṣi wọ́n Hmm? nígbà tó yàwó lọ́wọ́ wọn oríṣiríṣi ẹ̀rọ àwọn olórin náà ti máa ń kíyàn àwọn olórin onífújì ni jùjú ni wọ́n máa ń kí àwọn olówó lágbo tí wọ́n máa ń mu tí wọ́n ń ṣeré tí wọ́n ń jó wọ́n máa kí wọ́n ni ẹ̀rọ tí olórin kan ti pẹ́ wọn máa ń olórin tó ti lọ tó ní tóun bá rẹ́ nìkan òun lè gbá lọ́ọ̀yà létí hmm? gbádájọ́ létí gbá ọlọ́pàá létí ẹ ẹ gbọ́ ìkọjá ààyè irú àwọn nǹkan wọ̀nyẹn ó wà very very ó ṣe pàtàkì kan sórí ìrísí ni wọ́n máa ń sọ àwọn ìyàwó lọ́wọ́ abẹ́ nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tí wọ́n máa ń sọ ní ìfẹ́ máa ń sọ àwọn nǹkan wọ̀nyẹn táwọn onílù máa ń sọ kọ́ ló ń ṣàánú wa pàápàá àwọn atábá ti wá láti ibi Ọ̀yọ́ old Ọ̀yọ́ mò ń sọ Ọ̀yọ́ state present Ọ̀yọ́ state ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Kwara oh God tí wọ́n bá ń ṣe ìnáwó báyìí ẹ̀rọ àwọn oní eléré àbáwọn onílù tí wọ́n wà báyàn bí tó jókòó tẹ́ntẹ́ntẹ́ntẹ́ kìnìkan kọ́rọ́bọ́ àwọn kan tó máa kìlọ̀ kọ́rọ́bọ́ tọ́bí ọkà orí ìwọ́de ń ké sí kìnìkan oríṣiríṣi hmm? adúmọ̀dá ẹ̀yìn fún jowó kẹ́ni wọ́n á kàn máa kìyàn àwọn nǹkan yẹn ò ní jẹ́ ìrìn àti ikú téèyàn bá wá rántí ikú lọ́pọ̀lọpọ̀ yóò jẹ́ kéèyàn ó máa ṣe kíni kéèyàn máa túbà ìyẹn lórí padà kéèyàn máa ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta yàhùfù الإنسان على alàlè ìkàlá ìyànilè máa síyà wà lè sá. ikú lọ́pọ̀lọpọ̀ téèyàn bá rántí rẹ̀ yóò máa ṣe ọmọ èèyàn lójú kòkòrò láti gbéjù sílẹ̀ tàbí láti ṣẹ́rí kúrò níbi máa yapa àṣẹ ọlọ́run àti máa ṣàbúrú. gẹ́gẹ́ bí zulemu máa ṣàbòsí tàbí ṣàlàyé gbogbo nǹkan wọ̀nyí téèyàn bá ti rántí ikú lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn máa fi ilẹ̀ pé kí ló fẹ́ pààyàn fún jàre òun náà tó ń kú ẹlẹ́ẹ̀kẹ́ni ó máa ń ṣèyàn lójú kòkòrò alatarki taswif wa ta'khir yahufu al-insani alladhi yadhkuru al-mawta kathira alatarki taswif wa ta'khir kí máa ń jẹ́ kéèyàn ó gbé àtàswífù jù sílẹ̀ àti ta'khir kí náà pé taswif procrastination kí ẹ̀ máa sọ pé hmm, màá ṣe mò ń bọ̀ wá ṣe mò ń bọ̀ wá ṣe àti ìmọ̀ ṣe nǹkan máa fà kún un kéèyàn máa lọ́ra ẹ̀rí àfáànù tíra fàwákìú tá a kà tí wọ́n bá wà kékeré tí nǹkan kan tíra ọ̀nù tíra orin tó kì ní fàwákìú ó ní túbẹ̀yà bọ́nà àdàmà à ń tàlẹ̀ ìyá omi fìlì máhàlì istakfirila afa iná gọfìrọlọ́ọ̀ rẹ̀ ó ní tó bí yábìnà ádámù ronúkúwàdà ẹ̀rọ ọmọ ádámù àǹtàlíyà lónìí ni kò ronúkúwàdà fìlìmáàlì tó ń rán fàkùn tó ń lọ́ra ẹ̀jẹ̀ yẹn ti dùn mẹ́ lẹ́nu òfẹ́ fílẹ̀ istakfirila wá àforíjìn ọlọ́run fa iná gọfìrọlọ́ọ̀ ọlọ́run lọ́ba aláforíjìn lọ́pọ̀lọpọ̀ fàmẹ́mọ̀ kọ́ lúkà wálé asọ̀rọ̀ rúbọ̀ ìrọ̀ tún aná rúbà rízà tún wálé hàkìmọ́ lọ́hùn aná rúbà rízà tún wálé hàkìmọ́ lọ́hùn tó sọ̀rí máma kọlùkà kí ló fẹ́ máa wí lọ́dọ̀ ọlọ́ wàlẹ̀ asọ̀rọ̀ gbogbo kọ̀kọ̀ pátápátá zọ ìrọ̀tún kedere àbí gbangba ni níwájú ọlọ́ gbogbo nǹkan tó pamọ́ kedere níwájú ọlọ́ anẹ́rú bá ríza tún hàn wàlẹ̀ hakimu ńlọ ó nínú ọlọ́run sí ń jó gírígírí báyìí wàlẹ̀ hakimu lọ́lọ́run yóò sì dájọ́ jọ́nà kì í ṣádájọ́ ayé tó gbà lọ́yà tì tàbí tó gbà tàbí wò tó fámìlì mi anything. nítorí náà ikú ni ò ní jẹ́ kéèyàn máa ṣe tẹ̀síwìf sáúfà àtúbù bó ṣe wà náà rọ̀ pé hálàkàlì mùsàwìfún wọ́n ti parun alẹ́dínà yakulun sáúfà àtúbù máa túbá torí pé ṣé o mọ̀ bóyá ó dọ̀la ẹlẹ́bẹ̀ ẹ̀jẹ̀ kò ń ṣe lè tán tó ń bá ṣe tán ó máa túbá ṣùgbọ́n tẹ̀ bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ yóò kó ah òun mọ̀ lè má dásìkò tó ń fi túbá yìí sí wàtá hìrà tí máa fàkùn ìmọ̀ lọ́ra hmm? ọlọ́run ṣàánú wa nínú rẹ̀ ni pé iná ìsáàrọ̀ ìdíkìrìlì mọ́ ìmọ̀ràn ti ikú lọ́pọ̀lọpọ̀ hmm? yòówá sẹ́rù fi bíìkì wà ìdọ́ yìí kò fi sàátìn tí nǹkan bá fún mọ́ọ̀yàn yóò jẹ́ kó gbòòrò ní ìsìn gbòòrò ti yé tí nǹkan bá sì gbòòrò tí nǹkan bá rántí kú yóò fún pinpin ìyẹn wà ní hadith anabi riwaya mi tó sọ̀rọ̀ nípa akfiru min dhikri hadhihi ladat anabi sallallahu alaihi fa innahu sẹ́rí ìmọ̀ràn ti kú lọ́pọ̀lọpọ̀ tàbí ikú yẹn zakara ahad ẹnìkan ò ní rántí ikú fìdí kí n kó wà nù fún pinpin kan yìí lẹ́wọ̀n sáà ọkàn ọkàn gbòòrò pé eh, ikú náà ni ó gbẹ̀yìn ẹ̀járe bóyá ó ti ronú látàárọ̀ kò lówó àbóyá ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n jọ lọ yunifásitì dé àbí wọ́n jọ lọ poli àbí wọ́n jọ lọ nc àbí wọ́n jọ kọ́ṣẹ́ wọ́n jọ ṣe freedom àbí wọ́n jọ lọ bẹ̀rẹ̀ business àbóhun ló ti ẹ̀ mú wọ business yẹn ló wá ń sọ fún lórí fóònù àbótí ẹ̀ wá ní ló gbé káà kan wá ah, káà òun gan òríré ló ló káà ní forty five forty seven million ló ń ra àmọ́ àyẹn dín ní three million bẹ́ẹ̀ fifty ló ló ń fẹ́ ta tẹ́lẹ̀ forty seven million seven orí forty seven ẹni tó mu wọ bísínẹ́sì wọn ò tí kò ní lákàntì lè tẹ́ni ẹ bá lọ yóò àmọ́ ronú pé ah ṣètò ti wá tà báyìí tó bá rántí pé àti ẹni tó rámọ́tò náà padà kú yèrè ọ̀kẹ́ ọ̀kan gbòòrò ni tí wọn bá dẹ̀ wà nù sàákín fi sàákín yẹnu gbòòkè wọlá òdílé tó kọ́ ẹni àwọn ẹ̀rọ wa ni wọ́n ti parí ilé yẹn wọ́n bẹ supervise ẹ̀ ní bóyá lóyún ló kọ́ sí àbò kọ́ sí lumi pé ó yẹ kí wọ́n náà nílé làbújá wọ́n nílé ń tà ń bẹ̀ wá lọ wò ó bó ṣe dénú lédò kan ní kó wo fóònù ní whatsapp or whatever ẹnìyẹn kan sọ̀rọ̀ ikú lukàn rántí ah! ó rí i pé ara rẹ̀ ó kò tí ì bẹ̀ gbé òwò gọ̀dù àǹfààní rẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kẹfà yahmili insana min sharril hirsi wa tama ìrántí ikú lọ́pọ̀lọpọ̀ máa ń dáàbò bo ọmọ èèyàn níbi aburú ojú kòkòrò àti máa tàn máa ẹni tó bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ ìwọ̀nba ní ìmọ̀ sí ojú kòkòrò nǹkan mọ́ ó náà kọ́lé sí gà ah, àwọn friends gbogbo wọn ni wọ́n ti nílé ní UK wọ́n ti sọ pé tí ìbá dé Scotland nsìn àwọn property yẹn wọ́n ń ta báyìí ni ah, ó yẹ kó náà bá wọn nílé ní ah, Dubai o irú palm share state ni tí wọ́n náà ń ṣe síbẹ̀ tí wọ́n gbé jáde ó yẹ kó náà níkanú àwọn ilé ń bì mo ti sọ nù àlàyé tí mo ṣe ń jọ sí ẹlòmíràn ó yẹ kó náà ní itri sí haram àbí ó yẹ kó ní sí kí lorúkọ ẹ ń jẹ kó ní sí Mina nígbà tó lọ tó ra àwọn McDonald mi ṣe ń tà ah, ó yẹ kó náà ní. ṣùgbọ́n tó bá tó rántí ikú yóò dín gbogbo ojú kòkòrò yẹn kù ìrántí ikú yarzukuli insan elkona àwárídọ̀ yóò jẹ́ kéèyàn ní ayọ̀ ọkàn yóò sì jẹ́ kéèyàn sí yọ́nú sí ń tọ́lọ̀ ń bá kọ fún un láyà fọ́rọ́ lè mọ́ rọ fọ́rọ̀ ṣàdídá ń bèrè náà máa náà là ẹni tó bá rántí ikú lórí tó nawọ́ sí tọwọ́ rẹ̀ tó bẹ́ẹ̀ sì ni kò ní ìbànújẹ́ lórí tó létí ò bá àbí tó nawọ́ sí tọwọ́ rẹ̀ ò tó pé gbogbo ẹ̀ náà ìkùnú gbàdúgbẹ̀ yẹn àwọn àyà Kùránì wà tá a lè mú wá lórí àwọn yẹn lèkè la tàṣà alàmà fàtàkùn wà látà fúrọ́kù bí máa tà nínú rẹ̀ láyà súdù yàní mọ́nkánà láhù ìksáàrù min dìkìrì lè mọ̀ ẹ̀ tí máa rántí kú láyà súdù àkọ́t kò ní máa ṣe kìí ta yẹn kò ní máa ṣe kẹ́ni mọ́ ní èèyàn ọ̀la ní àmẹ́tí yẹn ni àmọ́ lọ́hùn bí ààrẹ ìdúnà lórí ìdẹ̀ra tọ́lọ̀ ṣe fẹ́ lómi ìwọ̀n bá kò tí ẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀ bá fẹ́ kó mọ̀ máa ṣe kéta kó mọ̀ máa ṣe kẹ́ni mọ́ ní kó mọ̀ máa jẹ́ lọ́sì kó máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀ náà ikú ni. yahufu alali isti'idadi lil mawti qabla nuzuli yìí máa ń jẹ́ kéèyàn ó gbáradì fún ikú ṣáájú kó tó dé. ẹgbẹ́ tí ẹ bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ tó o gba àrùn lálàáfíà orí nǹkan ní kó kàn ká mọ́bì kan tí ò dá ní. mọ́tẹ́ bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti ń pé bíi eighty ẹ̀kànlélẹ́ wọn tí wọ́n jókòó seventy wọn ṣe àfikàrò láàárọ̀ ẹlòmíín wà tẹ̀sùbà tó gùn ó ti ń wò pé kú ń dé nìyẹn ṣùgbọ́n àwọn ẹgbẹ́ wọn tí èèrántí ikú lọ́pọ̀lọpọ̀ àsìkò yẹn gangan ni ó bẹ̀rẹ̀ litigations gbàyẹ ló máa rántí pé òun fẹ́ gbalẹ̀ ńbì kan ilẹ̀ kan tó ń ní àwọn kan tí yẹn ẹ̀ at age eighty ninety gbogbo àwọn tó kọ́ ṣọ́ọ̀bù yẹn yóò ní kí wọ́n lọ wó o mo lè má pẹ̀rẹ̀ bàbá kan wá nísìnyí bọ̀ mí ní mu wá mọ́ bàbá yẹn gba àwọn yunifásitì ẹ̀ mo ti ṣe àìtì rí mẹ́ ní nineteen eighty five ni mo lọ ṣe àìtì nílùú yẹn ó ní kọ́ńpìnì ńlá gbogbo àwọn kan ti wá kọ́lé sáwọn ilẹ̀ ẹgbẹ́ ẹbẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n wó dànù kódà mo rí ilé ọ̀sìn ní nineties ni mo ti padà lọ bẹ̀ káì bàbá òun ní ìsìn bóyá lè jáde nù yàrá wọn kí wàá láǹfààní gbogbo tó bàjẹ́ gbà yìí tí ìbá máa gbà ládàá ṣùgbọ́n ẹlòmíì àti ẹjẹ́ tìwù ni ó ṣe bẹ̀rẹ̀ litigations case yóò máa fà káàkiri ilẹ̀ kan wà ń bẹ̀ yẹn àwọn kan wà ń bẹ̀ ọ̀hún ṣàánú wa jàre yóò jẹ́ kéèyàn máa lè gbáradì fún un yakutoro amla fi tó lè bàkà yóò máa gé kúò hope in longevity ìmọ̀ nírètí pẹ́mi ó gùn béèyàn bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ yóò gé kú o torí pé túlù amúlé min asubabel kọfla ìkírètí èèyàn ó gùn kó pọ̀ yẹn ó wà nù tí èyí èèyàn rántí ikú máa ṣe báyìí lọ́la máa ṣe lè lọ́túnla téèyàn ti six six kẹ́dùs ti lọ ṣe tó tiẹ̀ tó ti fi sínú set ó ti ní àwọn kìnnìkan wọn bẹ skedulars ti skedule gbogbo ẹ lọ ẹ bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ ní bá ń lọ lójú ọ̀nà yóò kírun pé àwọn lè kú káwọn tó débi tí ń lọ ṣùgbọ́n tí ìrántí ikú lọ́pọ̀lọpọ̀ ibi tí ń lọ yẹn ni ó wà lẹ́mí ẹ̀ kò díẹ̀ ní kírun kó ń tètè meet up yóò máa ń jẹ́ yuhawinu alẹ́lẹ́ abdi mẹ́sọ̀ ibà dùnìyà àwọn àmúwábà burú àjálù tí máa ń ṣẹlẹ̀ tẹ́lómi ó parẹ́ nítorí ẹ̀ tẹ́lómi ó pokùnso ẹlòmí ó gbóògùn jẹ ẹlòmí ó ya wèrè ẹlòmí orí ẹ̀ ó dàrú ẹlòmí ó wá depressed tí ìbá ti rántí ikú yóò máa gbé fúyẹ́ fún yàn lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń jẹ́ kí ọkàn fúnra rẹ̀ kó mì ó sì máa ń jẹ́ kí omi kó jáde lójú nínú tí sì máa ń ṣokùnfà àánú ọlọ́run fún èèyàn ní kómi máa jáde lójú èèyàn torí tọ́lọ́ yẹ́dẹ̀ ìrìnlẹ̀ tàwádọ̀ ìmọ̀ràn tí ikú lọ́pọ̀lọpọ̀ ó máa pèpè lọ síbi kéèyàn máa nítẹríba wà ilẹ̀ tẹ́rkìlì kíbrì wà làọ́bùnà àti ìmọ̀ ṣègbéraga pẹ̀lú ìjọra ẹni lójú wàá kàn pé eh, ṣé ìwọ tó lè kú ní ìsìn òní lè dìgbò ìrajà òní máa jọra ẹ lójú ní àkótán torí àsìkò fa iná ìkàrọ̀ mìndíkiri lè mọ́ òtí yẹ́dùn ilẹ̀ musamaha musamaha ti lè ìkwán wà kọ̀búlì àbẹ́rì ní máa ń pèpè lọ síbi kéèyàn máa ṣàmójúkúrò fáwọn ọmọ ìyá èèyàn bí bá lọ́mọ ọmọ ìyá nú ẹ̀sìn àtàwọn èèyàn yóò máa ṣàmójúkúrò lọ́pọ̀lọpọ̀ èèyàn ní fún wọ́mọ nǹkan ò ní fún kamọ́ máa fún kàmọ́ ọba àgbà náà ní èèyàn ọkùnrin pé ókè ókè ó dáadáa dáadáa dáadáa ó bá ń ṣẹlẹ̀ sáwọn business náà ń gbà mí o àmì lọ ní àgbà ń lówó ẹ pé béèyàn bá ṣe nísí náà nìṣòro ń gbà mí kọ́lọ́hún ṣàánú ni kọ́lọ́hún lo ni ajo n lowo e pe beeyan ba se nisi naa nisoro n gba mi kolohun saanu ni kolohun ko alahunmo ye wala tu'assir to a sahlan yasira wala tusallit alayna man la yakhafuka wala yarhamna wa asina aqibatana fil umuri kulliha واحكي كماننا وارفع درجاتنا وثبتنا واجرنا bí rahmatika ya rahman rahimin wa ya akramal mukramin àdúrà yẹn ṣe pàtàkì ya akramal mukramin ẹ̀rí nígbà míì àwọn mílíọ̀nù àyíkàn rẹ̀ nìkan lọ́fíìsì wọn bóyá wọ́n fi síbi iṣẹ́ kan tí wọ́n ṣẹ̀dálẹ̀ yóò kàn kó ten million kan kó lọ wọ́n lòun dà wọ́n lòun nígbà tẹ́ ẹ̀ bá rí omi dondole àtìyàwó àtàwọn ọmọ fámìlì ó wà kúnlẹ̀ àwọn bàbá àgbàlagbà ó dọ̀bálẹ̀ tewútewú àwọn ìyá arúgbó ó ti kúnlẹ̀ yóò ti lọ organize wọn sẹ́yìn pé ó lè ní. èyí wọn wò pé ten million tó kó jẹ yìí ṣé ó ti ta mí lóṣì kò ta mí lóṣì ṣé ó ti fọ́ bísínẹ́sì yẹn kò fọ́ àkú gbà náà ní ìsìn àkùkù ọ̀nà ni a fi gbogbo ẹlẹ́sàáyé lọ́nà tí ó bá ní ohun ti gbọ́ ohun ti gbọ́ ìmọ̀ ajá kéèyàn lè ṣàmójúkò ṣé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ní ná a máa ń rò pé àwọn olówó àwọn olówó ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mú mọ́ra ní ọjà àmójúkúrò lórí kò kéré o ẹlẹ́mi olóhùn gbé business proposal wa irọ́ nípa o wọ́n ti da owó lẹ̀ báyìí lẹ̀ ní gbúrò ẹ̀ mọ́ kódà ẹ̀ ní rí pọ́ńtà rẹ̀ <laughs> ní rí bíríkì láìtì ẹ̀ rárá bíríkì láìtì àti pọ́ńtà kò sí ìtẹ́ẹ̀rì létà ní àwọn gúrú ẹ̀ wọ́n ló ti lọ sí wọ́n ló ti Finland gbàtẹ́ẹ̀bì ṣe láti Finland ó ti cross sí Denmark gbàtẹ́ẹ̀tù gúrú ẹ̀ ó ti lọ China seventy million ló kó lọ fà ẹnìyàn kan wò títí tí pé wẹ́ẹ́ alhamdulilayi òun dúpẹ́ mi tẹ́sí fún ṣọ́ọ̀tì bó dẹ̀ kó ṣọ́ọ̀tì seventy million nìyẹn o ṣùgbọ́n tí mo wà á lérò pé òun ṣọ́ọ̀tì ni pé hmm, nǹkan míì sì wà ní ikú ló jẹ́ rántí ló fi fún pé ọlọ́run sànù wàkọ̀bùlà àbáàrí yóò sì máa gba àrò jàre àwọn èèyàn àwíjàre wọn ọlọ́run kò sànù wa torí náà ká mọ rántí kú lọ́pọ̀lọpọ̀ ìrántí rẹ̀ àwọn àǹfààní tá a jẹ ń ni gẹ́gẹ́ bí àsìkò si wa mọ́ abẹ́ ọlọ́run bá ọlá kó fún ọ̀rọ̀ o. dáadáa wa ti ṣe fún wa ọlọ́run má jẹ́ kí kankan ń àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ṣe wá lọ́kàn nínú àwọn tí ó máa tẹ̀lé hadithi allahumma ij'alna min al-mukfirina dikiri min mauti àwọn tí ó máa rántí kú lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ṣe wá lọ́kàn nínú bi rahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin rabbana atina rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت وعلى الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا توقت على نبي واعف عنا واغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على لكم الكافرين اللهم ربنا آتنا في الدنيا أحسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته